Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹtàdínlógún. Nígbà tí wọ́n sì ti kọjá Amfipoli àti Apolóníà, wọ́n wá sí Tẹsalóníkà níbi tí sínágọ́gù àwọn Júù wà. Àti Pọ́ọ̀lù gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó wọlé tọ̀ wọ́n lọ. Ní ọjọ́ ìsinmi mẹ́ta ó sì ń bá wọn fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ nínú ìwé mímọ́. Ó ń túmọ̀, ó sì ń fi hàn pé Kristi kò lè ṣàì má jìyà kí ó sì jíǹde kúrò nínú òkú àti pé. Jésù yìí ẹni tí èmi ń wàásù fún yín òun ni Kristi náà. A sì yí nínú wọn lọ́kàn padà wọ́n sì darapọ̀ mọ́ Pọ́ọ̀lù òun Sílà àti nínú àwọn olùfọkànsìn lẹ́nì ọ̀pọ̀ púpọ̀ àti nínú àwọn obìnrin ọlọ́lá kì í ṣe díẹ̀ ṣùgbọ́n àwọn Júù jowú wọ́n sì fa àwọn jàgídíjàgan nínú àwọn ìjàjẹ ènìyàn mọ́ra wọ́n gbá ẹgbẹ́ jọ wọ́n sì ń rú ìlú wọ́n sì kọlu ilé jásónì wọ́n ń fẹ́ mú wọn jáde tọ àwọn ènìyàn wá nígbà tí wọn kò sì rí wọn wọ́n wá jásónì àti àwọn arákùnrin kan tọ àwọn olórí ìlú lọ wọ́n ń kígbe pé. àwọn wọ̀nyí tó ti yí ayé po wá sí ìyí pẹ̀lú àwọn ẹni tí jásónì gbà sí ọ̀dọ̀ gbogbo àwọn wọ̀nyí ni ó sì hùwà lòdì sí àṣẹ késárì wípé ọba mìíràn kan wà jésù. àwọn ènìyàn àti àwọn olórí ìlú kò ní ìbàlẹ̀ àyà nígbà tí wọ́n gbọ́ nǹkan wọ̀nyí nígbà tí wọ́n sì gba ògo lọ́wọ́ jásónì àti àwọn ìyókù wọ́n jọ̀wọ́ wọn lọ. lọ́gán àwọn arákùnrin sì rán paul òun sílà lọ sí bẹ́ríà ní òru nígbà tí wọ́n sì dé ibẹ̀ wọ́n wọ inú sínágọ́gù àwọn júù lọ àwọn wọ̀nyí sì ní ìyìn ju àwọn ti Tẹsalóníkà lọ ní ti pé wọ́n fi tọkàntọkàn gba ọ̀rọ̀ náà wọ́n sì ń wá inú ìwé mímọ́ lójoojúmọ́ bí nǹkan wọ̀nyí rí bẹ́ẹ̀ nítorí náà púpọ̀ nínú wọn gbàgbọ́ àti nínú àwọn obìnrin eléni ọlọ́lá àti nínú àwọn ọkùnrin kì í ṣe díẹ̀ ṣùgbọ́n nígbà tí àwọn Júù ti Tẹsalóníkà mọ̀ pé Paul ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní Péríà wọ́n sì wá sí ibẹ̀ pẹ̀lú wọ́n ń ru àwọn ènìyàn sókè nígbà náà ni àwọn arákùnrin rán Pọ́ọ̀lù jáde lọ́gán láti lọ títí dé òkun ṣùgbọ́n Sílà òun Tìmótì dúró síbẹ̀ àwọn tí ó sin Pọ́ọ̀lù wá sì mú un lọ títí dé Áténì nígbà tí wọ́n sì gba àṣẹ lọ́dọ̀ rẹ̀ tọ̀ Sílà òun Tìmótì wá pé kí wọn kí ó yára tọ̀ òun wá wọn lọ nígbà tí Pọ́ọ̀lù dúró dè wọ́n ní Áténì ọkàn rẹ̀ ru nínú rẹ̀ nígbà tí ó rí pé ìlú náà kún fún òrìṣà nítorí náà ó bá àwọn júù fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ nínú sínágọ́gù àti àwọn olùfọkànsìn àti àwọn tí ó ń bá pàdé lọ́jà lójoojúmọ́ nínú àwọn epikureeri pẹ̀lú àti àwọn stoiki olùmọ̀ràn kóòtì àwọn kan sì ń wí pé. kí ni aláhesọ yìí yóò rí wí. àwọn mìíràn sì wí pé. ó dàbí oníwàásù àjèjì òrìṣà nítorí tí ó ń wàásù Jésù òun àjíǹde fún wọn wọ́n sì mú wọ́n sì fà á lọ sí Areopagu wọ́n wí pé. a lè mọ̀ kí ni ẹ̀kọ́ tuntun tí ìwọ ń sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́ nítorí tí ìwọ mú ohun àjèjì wá sí tiwa àwa sì fẹ́ mọ̀ kí ni ìtumọ̀ nǹkan wọ̀nyí. nítorí gbogbo àwọn ará Áténì àti àwọn àlejò tí ń ṣe àtìpó níbẹ̀ kì í ṣe ohun mìíràn ju kí a máa sọ tàbí kí a máa gbọ́ ohun tuntun lọ. paul sì dìde dúró láàrin areopagu ó ní. ẹ̀yin ará atẹ́nì mo wòye pé ní ohun gbogbo ẹ kún fún onírúurú ìsìnjù nítorí bí mo ti ń kọjá lọ tí mo wo ohun ẹnì tí ẹ̀yin ń sìn mo sì rí pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí fún ọlọ́run àìmọ̀ ǹjẹ́ ẹni tí ẹ̀yin ń sìn ní àìmọ̀ òun náà ni èmi ń sọ fún yín. ọlọ́run náà tí ó dá ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ òun náà tí í ṣe olúwa ọ̀run ayé kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́ bẹ́ẹ̀ ni a kì í fi ọwọ́ ènìyàn sìn bí ẹni pé ó ń fẹ́ nǹkan òun ni ó fi ìyè àti èémí àti ohun gbogbo fún gbogbo ènìyàn ó sì ti fi ẹ̀jẹ̀ kan náà dá gbogbo orílẹ̀-èdè láti tẹ̀dó sí ojú àgbáyé ó sì ti pinnu àkókò tí a yàn tẹ́lẹ̀ àti ààlà ibùgbé wọn kí wọn kí ó lè máa wá olúwa bóyá bí ọkàn wọn bá lè fà sí i tí wọ́n sì rí i bí ó tilẹ̀ ṣe pé kò jìnnà sí olúkúlùkù wa nítorí nínú rẹ̀ ni àwa gbé wà ní ààyè tí àwa ń rìn kiri tí a sì ní ẹ̀mí wa bí àwọn kan nínú àwọn olórin ẹ̀yin tìkára yín ti wí pé àwa pẹ̀lú sì jẹ́ ọmọ rẹ̀ ǹjẹ́ bí àwa bá ṣe ọmọ Ọlọ́run kò yẹ fún wa kí a rò pé ìwà Ọlọ́run dàbí wúrà tàbí fàdákà tàbí òkúta tí a fi ọgbọ́n àti ìhùmọ̀ ènìyàn ṣe ní ọ̀nà pẹ̀lúpẹ̀lú ìgbà ìmọ̀ yìí ni Ọlọ́run ti gbójú fò dá ṣùgbọ́n nísinsìnyí ó pàṣẹ fún gbogbo ènìyàn níbi gbogbo láti ronú pìwàdà níwọ̀n bí ó ti dá ọjọ́ kan nínú èyí tí yóò ṣe ìdájọ́ ayé ní òdodo nípasẹ̀ ọkùnrin náà tí ó ti yàn nígbà tí ó ti fi ohun ìdánilójú fún gbogbo ènìyàn ní tí ó jí i dìde kúrò nínú òkú. nígbà tí wọ́n ti gbọ́ ti àjíǹde òkú àwọn mìíràn ń ṣẹ̀fẹ̀ ṣùgbọ́n àwọn mìíràn wí pé. àwa ò tún nǹkan yìí gbọ́ ní ẹnu rẹ̀ bẹ́ẹ̀ ni Paul sì jáde kúrò láàrin wọn ṣùgbọ́n àwọn ọkùnrin kan fi ara wọn mọ́ wọ́n sì gbàgbọ́ nínú àwọn ẹni tí Dionisiu ará Areopagu wà àti obìnrin kan tí à ń pè ní Damari àti àwọn mìíràn pẹ̀lú wọn.